包括在内，男女不不管是怎样，只要，啊，反正是，工资方能有点低吧。我这边工资是万八，包括多少块钱，两千。不是两千块钱，他们那边那个工人呢，最低都是两万。我干活我们县城这边呢，一个月我们一个 nígbà ẹgbẹ́ mi rẹ̀ olùkàdé olùkàdé olùkàdé olùkàdé ọlọ́run lẹ́sà ni bàbá àtàwọn olùkọ́ báyìí yẹ̀wò àbòkù àbòkù ìríyàwó كيف يباري ثورة أخيه قال يا ويلتى أعجبت أن أكون مثل هذا المراد فأواري سوءة أخي فأصبح من النبيين آه níta ẹyẹ kẹrẹkẹrẹ tí wọn jù lọ èyí kọ́ lọ́wọ́ náà yẹn méjì kan wọn bára wọn jà wọn tẹ̀lé bá wọn jà ìtàn pàdé yìí ètí ọgbà ni ọ̀rọ̀ abẹ́yẹ tọ́kọ́tọ́kọ́tọ́kọ́tọ́kọ́tọ́ ó lè bẹ̀rẹ̀ ọ̀gbìn àti ètí ẹ̀ lọ́kọ́ lọ kẹrẹkẹrẹ tó ń gbé ọdún mẹ́rin lọ ìgbà wọn ní màá ṣe o àjásùn sí mo kágara àti làákàyè mi tiẹ̀ ti kú ọmọ ìyá mi yìí èkó má lẹ̀ ní kárakára ti ṣe fún ìjẹ́ rẹ̀ bàbá sọ̀rọ̀ àmì nìyẹn ó ṣe ti ká náà kó ṣe ká bàbá rẹ̀ níbi náà mo wà tó ń bójú lọ òmìnira ìkáwá ìlara òmìnira rí wọ́n ìyàwó ní ìlara láti kékeré káyìn ìgbà lọ́wọ́ rẹ̀ lọ́gbọ́n fún báyìí òjíṣẹ́ náà bá sábà ń bá wọn àdéhùn ìsọ́nà ó ní dábìlà ilé ìkún dáa òyìnbó máa ní kọ̀ọ̀dà àwọn tó ṣe púpọ̀ àwọn tí wọ́n ṣíwájú nípa àwọn àjọ àwọn ń tara kó lọ́dọ̀ tí wọ́n kí wọ́n láwọn náà àti asad èèlà àti kólera anábìíní èèyàn àlàáhà nìkan abẹ́ ìtàlẹ́lẹ́dọ́gbọ̀n. ha náà láàrin ọrụ àṣà kìí na ti ń bá léwu tàbí ìnáwó láàrin ọ̀rẹ́ ẹ̀sìn náà bí ẹ̀sìn wọ́n ni ìwé kìí ta ìwé ìwé ìwé torí bẹ́ẹ̀ tí ń ṣe kìí ta ṣe lè rí bẹ́ẹ̀ bákan náà ó tún bínú sí kádàrá tí wọ́n bínú sí kádàrá yìí yóò wà fọlọ́ ní oṣù tí káyé lẹ́yìn bá ti sùn ní oṣù tí ẹ̀ náà fún un. àwọn àṣírí ilẹ̀ nìyẹnsa àdáàbí àtàwọn lọ́wọ́ ìpàdé kí ló sàn wọ̀nyẹ̀wò kí ni ń kórira àdéhùn ọ̀rọ̀ lọ́nà títí gbọ́dọ̀ wá sí àdúgbò lọ. tí ẹ̀kọ́ náà kò tó tí ẹ̀kọ́ ní àkọ́kọ́. àní Ibrahim anájọba ni àwọn ọmọ rẹ̀ anájọba ni. láyé wọ̀lá àtàtàmà ìnáwó máa pàtàkì lọ́wọ́ bíi bá àdéhùn àdàgbà yìí. má tàn náà pé òní tí mi lọ́wọ́ dáhùn ní kọ́kọ́rọ́ ìwà bọ́sẹ̀ lọ kí ló fẹ́ nígbà mẹ́rin. ìyẹn ní tó ń fẹ́ lọ́dọ̀ ọ̀dọ́ nínú àdéhùn ìlẹ̀kọ́ lọ́sí ọlọ́run ní ìyá mi báyìí ẹ̀yìn ọ̀sìn tí gbogbo ní bá pátápátá lọ́wọ́ ká ní kí n sùn wọ́jẹ́ nù ọ́. àtàlẹ́ ló ní ọkùnrin ló ní obìnrin àgbàlagbà ọmọdé oyinú àṣẹ ìwé tí gbogbo ní pátápátá lọ́wọ́ kó lè sáyé nìkan. tẹ wọ́n ń béèrè oore tí ń wù yí pé ọlọ́run ò fẹ́ mọ́tò ẹ sọ̀rọ̀ àjọ ẹ̀kọ́ òní tẹ̀ ń wá lórí lórí lọ́wọ́ tí wọ́n wá ṣe tí wọ́n wá fún mi máa ń nà ọ̀sọ̀ dáadáa kàbí ìwé ìjẹ́ à òní ìdẹ́gbẹ́ kò ní ọdẹ ìlú. ètò kan wá fún ọdún náà ní ètò ìbọ̀ pẹ̀lú àwọn tí wọ́n wá sàmì ìlú náà lọ́n sàmì ìlú ìjẹ́wọ́ bí ìfọ́ máa wá fún ṣùgbọ́n òǹkèta òsèké ìdánwò lẹ́gbẹ̀ẹ́ tí ń lépa rẹ̀ ikú ní ọ̀rọ̀ àti wọn ti ṣe náà gbogbo kọ́rọ̀ lọ́wọ́ ní kọ́rọ̀ lọ́wọ́ kọ́kọ́ ní ẹ̀kọ́ lójú sábẹ̀ ẹ̀rọ òní lọ rẹ̀ ó lè gbọ́dọ̀ rẹ̀ kó ìgbọ́dọ̀ kò sí lọ́wọ́ wọn náà lọ kájà wà kó ní ìwọ ẹ̀kọ́ tó wà sí ilé ìwọ náà lọ́wọ́ ìrìnàjò èyí kékeré náà nínú àwọn ìgbà tó ní ìgbẹ́lá náà lọ wà. wọ́n lè máa ní ọ̀rẹ́ ìdókòwò nàìjíríà nàìjíríà ní. ìṣẹ̀lẹ̀ náà wù lọ́nà lọ́nà lábùsọ́tò sáàmù kan. wọ́n sọ ní kékeré pa oríṣi méjì. ìkápẹ́ màgbọ́n ìkejì màgbọ́n màgbọ́n ètí à ń bu ẹnu àtẹ́lù. 这刚刚不是你的，你看这个我们是外地，一个是马木，那个哈萨里邦，那个学校我给你。ما هو عليه حسن الدور حسن بالنسبة لنا اللي بيقدر يمكن يوم نسمع فيه إنه بيكون سيدنا من يومه يوم يوم مثلا يوم أحسن من الدنيا بيقدر من الحديث òṣìṣẹ́ náà wọ́n sọ́dọ̀ náà wọ́n lè sọ́dọ̀ ó ní lá hásádà ìlà ìlànà yìí. má bẹ̀rẹ̀ lọ́wọ́ fọ́nà jẹ́ kọ́ dàbí ẹnì kankan àfẹnìkan náà ní ìgbà náà. ẹnì kìíní rọ́jò mi àbáwò lọ́wọ́ nàlà ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ní wọ́n ti àwọn ìwọ̀n náà àwọn ọmọ òwe kan àwọn kó bẹ́ẹ̀ ń ṣe dáadáa sí mi. lọ́gbà bẹ́ẹ̀ lọ́wọ́ tọ́lá yóò dà jẹ́ nípa tọ́lá lọ́dọ̀ náà kọ́lá yóò dà jẹ́ nípa. ẹnì kejì ilẹ̀ tó ṣe pé àbáwọ̀ lọ́wọ́ hikma òwò yẹ̀wò nìyà àná àtàyè. ọlọ́run fún mi ìmọ̀tọ́lọ́ bá fún mi ó fi ṣẹlẹ̀ lọ́dà ìmọ̀ tọ́mọ̀ bá kù tó fi mọ ẹlòmíì wọ́n bá bẹ náà kó náà ti ọjà bí ẹnì kankan ẹnì kan nìyẹn. Èké asàdé ìdábáwá etí mi méjì lónìí. Èkéní zàwá lùmíàná kíni ọ̀wá kọ́ etí mi lọ́wọ́ ẹnì kan ọgbọ́ lẹ́yìn ọ̀dà. Èkéjì ni pé ọlọ́run wò nínú orin tó ń ṣe fún mi orí pọ̀ lọ́dọ̀ òwe ọlọ́run. Sàǹdè mi náà. Bóòlù láti wá lò pẹ̀lú ní kẹta ìtara ìpè ní yìí nísàlẹ̀ gbogbo rẹ̀ pẹtíṣàn ní gbogbo ọgbà òtúbà tó fi tó fi ra òtúbà tó ṣe tó ṣe rẹ ìkíní ọ̀sán ni ọlọ́run tó gbìyànjú àdúgbò rẹ̀ ètò ọlọ́run àdúgbò àdúgbò rẹ̀ wò ẹlẹ́ẹ̀kejì wọ́n wà ń bára lọ́rùn ó ní gbẹ̀gbẹ̀rẹ̀ tó pọ́n ní ọlọ́run lọ́la tó fi là lọ́wọ́ rẹ̀ ní wípé wọ́n máa ṣe dáadáa sí i ẹ̀sìn bá mi ti kọ́ ọ̀gá lọ́kọ́ à àlàbá ní ìtọ́kọ́ àlàbá ní ọ̀gá lọ́wọ́ rẹ̀ ní owó ìfowópamọ́ náà tó fún bẹ́ẹ̀ fún ten percent ọba yóò gbé òtún lẹ́yìn a lè lọ sí gbọ́dọ̀ bá ti wọ̀ lẹ́nu ìgbà náà. wọ́n sọ pé wọ́n ṣe àìdáṣí padà ṣe ń ṣàìdáṣí ọ̀rọ̀ lọ́sàkìlẹ̀ ni nínú ọba ti rí nǹkan tí ó jẹrọ yóò máa jẹrà rẹ̀ yẹn bí owó kì í la ìyá nínú àwọn ọ̀nà bàbá wa àsáni wọ́n ní wà ní chábì haásìlì ìlà haásìlì haásìlì òní tó ṣe pé yòókù zawala náà máa ń máa tó ẹ ti ń bínú orin bẹ lọ́wọ́ rẹ̀ yóò sì gbọ́ yóò sì gbọ́ yóò sì gbọ́ fàyẹ́sàn àfi zawala yà yóò máa ń yóò máa kọ̀ṣẹ̀ṣẹ̀ yóò máa sáyà gbòdìbò sì gbọ́ rẹ̀ ìmọ̀ ẹ̀jẹ̀ tó yà lẹ́yìn náà àṣà gbogbo ọ̀nà tó bá ní kàbá ní láti lè ní ó lò. èyí ló lọ́ jẹ́ pé fáwọn ti ya ìdánilẹ́ ìsìnkú láti lè láì ní sábẹ̀ yìí. ìdí nu káàdì bùkátà sí kásáàdì ọlọ́run kábẹ̀ lọ́n kọ́lá ní kọ́bí àbúrò rẹ̀. wà ìtọ́lẹ̀ bẹ́ẹ̀lì olóorun rẹ̀ kọ́ parí mọ́ ètè rẹ̀ kọ́ bàjẹ́ mọ́ lọ́wọ́. ويدخل في الحاسد العالم طبعا صديق قوله عالم الناس تنتهي عين تسريبه يوكم ممكن nǹkan tó dáa yóò wù báyìí á ìyẹn ṣe rẹ wà tó báyìí á kàn nínú àgbà yìí bọ̀ ẹ̀ tó bá ti tó ń bá ń sọ̀rọ̀ rẹ̀ tó bá rí náà ní ọ̀rọ̀ yọ sọ pé máa ṣá àlọ́ làkó wọ́tà ilà àbílà tí ọ̀gá gbórí ọmọ ilé padà kò ní ìṣó ilé padà náà gbórí ó ntọ́rẹ̀ wà ó lè ó lè padà ní tí ọ̀rẹ́ wà náà ó ilé iná ṣẹlẹ̀ ó nígbà tí a ní ẹnìkan wá rí ibi tí mo lò áá lámàrí tó ọ̀rẹ́ wa tó báyìí ọ̀dà mo sì délé mi mo sì wúlé àìsàn owó lé àìsàn bàbá yìí. كانوا participating open nǹkan ní òkú kí nǹkan wọ́n báyìí èyí bá náà ní òbí lọ́rọ̀ yẹ tó ń kì í ta ọwọ́ rẹ̀ náà ní òbí sẹ́lẹ̀ lórí àdámọ́ rẹ̀ ọ̀dá àdámọ́ lórí kọ̀wé ìròyìn nọ́ọ̀sì ẹlẹ́yìn ìlú bàbá sọ pé fàáàbì sọ̀rọ̀ tó. فلما نزلت السماوات آية دي lára tó kọ́ ní oúnjẹ kopi, pé kásámà ń sáré ọlọ́run níjẹ́ ní àgbà ìṣòro kò bí gbogbo dia ti yá burú pátápátá àmọ́ mẹ́nu àkọsọ́sọ́ gbogbo aburú àtàwọn aburú lọ́dẹ sà ó tún tọ́ka sí pé a nà sí ẹ̀ ọ́ lọ́wọ́ àkíkọ́ yóò ṣáàmì ìjọra mi bí ìtúsí bí agbọ́dọ̀ náà páyà àbúrò rẹ̀ ṣùgbọ́n àwa nílérò pé oògùn lọ́gá ṣiṣẹ́ fúnra rẹ̀ abẹ́ni tó ṣàwọn lọ́lágbára bí ìṣiṣẹ́ àgbàpọ̀ òmùwà òmùgbù ń bẹ àjẹ́ ń bẹ oṣó ṣùgbọ́n táwa nígbàgbọ́ sí ni pé gbogbo tí a ń ṣe pátá lábẹ́ kádàrá ọlọ́run ti kádàrá pa burú wọn ṣẹlẹ̀ sí wa lásìkò báyìí báyìí báyìí báyìí báyìí tí òṣùwọ̀n lọ́wọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n nìkan yóò gbà sí sára mi. ìyẹn bí dáńlá súrà yìí tọ́ka sí pé tábà ń sọ nípa idán oògùn burúkú láwọn àbí ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ tẹ̀lé yàn ọ̀páyà àbúrò rẹ̀ wọ̀nyí sàmàbù ìdá ìní ìwọ̀n ní àná kásì ni ó kó ní yọ kó bí àbúrò rẹ̀ àtàbúrò ẹni tí a bá máa ń ṣe é. bàbá mi kẹ̀ sí rẹ̀ fọlọ́n kó wa lọ́sọ̀dọ̀ قلنا بلغ فعل يعقوب بن ابراهيم رواه النسائي لما حديثنا قل اخبرنا محمد بن المثنى من بسياق يلو كان بدر عبد الله الاسلمي كان كريم انيس قل بسلام صلى الله عليه وسلم انا اللي بوصي من بايع ثم قال انا اللي واصفهم قل níbi wí sọ pé ó ní fàlà ágírì má àgbọ̀lù ó ní sọ kí ni sọ nǹkan tí ń sọ fún ìyàwó dàní lẹ́yìn àná ìwà sọ ní pé bọ́ọ̀lù ìyá wí ó máa dọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sọ́nà tó ń kàlẹ́ rẹ̀. ثم قال لي لن تنطق قل bàbá bàbá sọ̀rọ̀ ọ̀gbìn sábà ọ̀rọ̀ olùsọ bàbá sọ̀rọ̀ ọ̀gbìn náà hàtà bàbá tòmí ní àti yẹn kàná àkọ́ ọ̀dà ìsọ̀rọ̀ ìbáwí ìsọ̀lọ́gbà ọ̀nà rẹ̀ wọ̀ sábà lẹ́yìn tó ń ka sóra mi bẹ́ẹ̀ tàǹtà àmẹ́lì wa sọ fún un pé àákàdà ìbàdàn àwọn wà sóra mi bẹ́ẹ̀ tàǹtà máa ti wá ما تعوض المعوضون بمثله ومثله لقد kò sẹ́nìkan tó ka nǹkankan tí fi ń wá ìṣọ́ ìlọsọ́dọ̀ ọlọ́run tó lè wúlò tó lè lápá bí ìṣúra nígbà lọ́wọ́. Adébìlì bàbá Nàìjíríà náà lọ gbà wá wọn lọ́tọ̀ tó jáde àkókò náà nígbà lọ́dún yẹn bá wọn bá tó yẹ. ولقال لي رسول الله صلى الله عليه وسلم اقرأ يا جابر قلت وما أقرأ لأبي أنت وأمي قلت سلام صفوف يا جابر يا مكة قلت وأنا أقرأ قلت سلام كل جنكة وفي يعني مياو ويعني قال اقرأ قل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس mọ́ni sọ pé kọ̀ kakúlẹ̀ àti sọ̀bí níbi kọ́kọ́rọ́ àti òun ló ń bàtà kọ́kọ́rọ́ àníwá sọ fún mi pé ikọ́ bìyí máa wálà lọ́kọ̀ọ́ á bèèrè bèèrè náà sọ́nà méjèèjì ni ọ̀sán náà kà sọ́nà méjèèjì bá ti ń bẹ pẹ̀lú rẹ kò sí ní tó o lè kà láti béèrè ìṣọ́ ààbò ìlànà ọlọ́run bèèrè méjèèjì. ló fi jẹ́ pé òjíṣẹ́ náà bá sọ́dọ̀ bá wọn àti ìyẹ̀sẹ́lá lára àwọn ẹ̀kọ́ tó kọ́ wa àwọn àdúrà tá a ṣe ká tó sùn àwọn súrà níbẹ̀ ẹ̀yìn lẹ́yìn báyìí. Tọ́ba ti lórí ìbùsùn, ayáta pọ̀ awa akɔ ne wɔ lɔ ɛnyɛ ka kura ŋgɔ mi kala ŋgɔ mi na akale mi ka mi ka ati kɔni ba ko ba ibi wa yɔ ara ba yi ati gbogbo tɔlɔ ba ni kɔ owó yi lé ibi lé kiri ka na ọ̀pọ̀lọpọ̀ àdé ìfìlẹ̀ wa ti ń sọ nípa ọlá ti ń bẹ fáwọn nǹkan tá a lè kà tí mo dá wọn. àmì ẹ̀rọ sóòrè àmẹ́lẹ́mí tí ìyàbá ti rí kà lálẹ́ ó ti tó fún yàn nítorí àwọn wọn fi ṣọ́ọ̀yàn tí yóò lùmọ̀ bẹ́ẹ̀ ni àtọ̀ kò sí àtàwọn sùúrù àtẹ́lẹ́dà tí náà lẹ́nu. ìmọ̀ ìmọ̀ àti kọ́lọ̀ kọ́ bá nígbà wọn àwọn náà gba àdéhùn wa látọ̀dọ̀ ẹ̀yìn ṣíà àzọ́rí látọ̀dọ̀ náà wá látọ̀dọ̀ mọ́ àìsàn àbí àbúrò àgbà. أن رسول الله صلى الله عليه وسلم إذا اشتكى من ترى النبي وبيان أنا بقاربه يقرأ على نفسه بالمعمودتين ntí ọ̀pọ̀ lò ní pé fúlàwọn ọ̀dọ́ lè yọ ọba wàlíyà nfòfò yóò ra pátẹ́gùn ètí òní lọ yóò lọ lọ lọ sí i. ìmọ̀ wá sọ pé fàlámà ṣáda wájà wájà ń rò nígbà tó ní pé àárẹ̀ àná mi wọ́n ta ní ó ro mí wọ́n kọ́ lágbára wọ́n jù wá pọ̀ màlẹ́ ọ̀nà wọn ló ń ta àkà. báwọn bá ti àkà tán wàá ń sọ òkúta lè ní àárẹ̀ ọ̀já àbàràkà ti yà. nígbà wọn ti pẹ́ tó láti lọ wà nínú àwọn wà fọwọ́ àdébí pa ara àdébí àwọn fi ń béèrè àgbáríkà ọwọ́ rẹ̀ pé ọwọ́ tàwọn yàtọ̀ sí ti àdébí sọ́dọ̀ náà. kéèyàn fọlọ́ nǹkan bá nìkan wọn dàbí lẹ́yìn náà bá a sì ìgbà tó ń túnra kólẹ̀ àwọn ọmọdé lọ́gbẹ̀ẹ́ ìfàlà ó ti sí àsùnwòlò àsùnbà òwúrọ̀ lọ́wọ́ akọ́ńtò mi àwọn náà tún gba wọ́n sábà àwọn ọ̀rọ̀ yẹn wá lóríṣiríṣi. Yúgbẹ́ lọ ni pé bàbá ìpèjẹ́ rí ìrànlọ́ bá ní wọ́n ní àsọ̀wọ́ àbọ̀lẹ̀kọ́ rẹ̀ àwọn wà ní. Gbogbo àwọn ìtumọ̀ tí wọ́n wà mú tí wọ́n wà mú gbogbo ẹ̀ náà lọ bá mú. Ṣùgbọ́n ìlú bá mú jùlọ òní ká tó pé ọlọ́run tó dá àṣùgbà ọlọ́run tó dá àfẹ̀mọ́jú tó dá àárọ̀ ní gbogbo sáà ìṣẹ̀lẹ̀ tẹ̀lé ìmọ̀ àtúntọ́ kò ní aburú gbogbo ẹ̀dá pátá ìlọ́rọ̀ ọ̀bà ti ọ̀gá. afáwa táàlì tàgbà náà àti bàbá wa àdì Hasan al-Basri àwọn sọ pé níṣẹ́lẹ̀ náà pàlápọ̀ wọ́n ní dáàlínámà ìná dáàlínámà àti ìbílẹ̀ àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n ní sẹ́lẹ̀ lọ́ọ́ sí kèmí yíyá ọ̀pọ̀ afáwa mọ̀jáyé lò.

nígbà tó ń bá lé ohun tí oògùn ètí ń bẹ nínú rẹ̀. bàbá wa afáwa àzọ́rí wọ́n ní wà bí jáde gọ́ọ̀sì kẹ̀kẹ́ náà wọ́pọ̀ àwọn tó ti pé kó bí aburú oòrùn nígbà ọ̀gá wọ̀ báwọn ṣe tún ṣùgbọ́n àwọn ìlú gbajúmọ̀ èyí láti kọ́kọ́ gbọ́ lákòókò àwọn bá ti ti pé ìdáwọ̀ kọ́ bàbá ìlú nígbà tó ń bá lọ oríṣiríṣi tún òní muslim yóò bẹ̀rẹ̀ sí wípé súrà kìíní àti súrà kìíní méjèèjì àwọn ti wá ìṣọ́ lọ́sọ̀rọ̀ lọ́wọ́ báyìí lọ́ọ̀dà lágbára lọ́wọ́ àmẹ́nuba àwọn nǹkan wo la lò bí òògùn òògùn súnà ni o àwọn nǹkan wo la ṣe nípa àwọn ènìyàn náà pọ̀ náà òògùn láti dènà kábùrù wọn má ṣẹlẹ̀ sí wa wà ní ẹ̀kejì tó bá ṣẹlẹ̀ kí lọ́nà àbáyọ ọdún méjì ìkẹta rúkìá rúkìá rúkìá bóòdà sí máa ń ṣe é àwọn ìgbésẹ̀ wo ló yẹ kó síwájú bóòdà sí máa ń mú ìwádìí àgbàdo àpọ̀ nínú àná ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ yìí ọ̀nà lọ káyọ̀ bá ti bọ̀ sí àwọn ìlú ìfọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀gbìn náà bá dàgbà kí wọ́n náà ẹ má bẹ̀rẹ̀ àdàpọ̀ ọgbà lẹ́yìn ọ̀gá lówó rán ní iṣẹ́ kan ṣe lágbára ní ọdún lọ́la ọba ti kí á ṣe ìlà títí fọ́tà àti pàtìlẹ́ ìlú ìlà ìgbà. أحسن الله إليكم الجماعة جكا سي جزاكم الله خيرا جزاكم الله خيرا شيخ وانا هذا لهم قبل سنة سنة دا لا يبلغ القيامة لا يبلغ فيها سكوت عافية إلى فون يبير يبير بما يبير One, two, three, four. Okay. She can tell me. One, two, three, four, five. One, two, three, four, five, six, seven, eight, nine, ten. <laughs> Eleven. Number one. Okay. Yeah. Now. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. أي بعمل صبي ìpalẹ̀mọ́ ìpalẹ̀mọ́ fọ́rọ̀ mọ́lẹ́wọ̀n. Tára ń ká ìpalẹ̀mọ́ fọ́rọ̀ mọ́lẹ́wọ̀n pé èyí ó tù gbá tóbi àwọn ìdílé yìí jẹ́. Àti tí a mú tí èmi ti tọ́rọ̀ náà wá súnmọ́, yóò tù bá nìyí. Kò káwé ló kápá wà lẹ́nu lọ́wọ́ náà

oníṣẹ̀lẹ̀ àtàwọn ọ̀gbọ̀dà fún mi ọ̀rọ̀ méjì làwọn afáàsọ wọn ká ló méjì dára wọn wọn ká lọ́gbọ́n ìbáyé àdéhùn fọ́tì mi mọ̀lásìkò náà fún ìpá àwọn ọ̀gbọ̀n tí ìyẹ́fẹ́ gba ilé wọ́tí náà ní ọ̀sẹ̀ bíi èyí ọ̀sẹ̀ àbúrò kan láwọn ìsàlẹ̀ ọ̀rọ̀ àwọn kan náà ó ní ìdáṣẹ rírà ìsàkà ọ̀ ọba ti mú títà ọtí ọ̀pá ó ti bá ti pa àdá ọtí ọ̀dá ọ̀jáde lẹ́nu rẹ̀ wọ́n ìlà àgbàkà wọn wọ́n ajá sọ̀rọ̀ tí ọ̀dà bá ń lè parọ́ mẹ́ ìjà fún ní ìdájọ́ kọ́mùtò náà ti wà ní géètì láti fún mi. ìdúró dápẹ́jẹ́ ẹ̀sẹ̀ yà ni wọ́n fi lọ́la tó ti tí wọ́n á lù lù lù lù lẹ́kọ́ sàmú ní sàmú náà ní ẹ̀rí wọn pa ní òfin ní mọ̀tí máa ń bọ̀ láyé. Number two. méjèèjì àwọn àfáàdé ń gbà nígbà tí wọ́n gbà tí àwọn àfáà sí ọ̀rọ̀ ọ̀rọ̀ fún wọn nígbà tó lọ́ọ̀ fún wọn nígbà láì ra àwọn ẹni ẹ̀ padà wọ́n ti mú àtijọ́ àti ìgbà tí wọ́n ti mú ọ̀rẹ́ bí a máa ń jókòó àgbọ̀ ìdájọ́ náà ló máa ń fi ọ̀rọ̀ fún wa ṣe. ọlọ́run sì ń lẹ́sìn ọlọ́run ìgbẹ́ ìmọ̀ràn ní ẹlẹ́gbẹ̀ẹ́ ànábì gbogbo alẹ́ ìlú rẹ̀ ni ẹ bá wọn kọ́ bá ẹsẹ̀ kan ẹ bá wọn bá ẹsẹ̀ kan ìjọba ti lè gbọ́ lákòókò bá kọ́ ẹ̀kọ́ lọ lọ́dọ̀ lọ torí kò ní sàdédé kọ àdúgbò náà nìkan. tó nígbà tá a ní ìlú rẹ̀ tó gbàtà bá ti ń gbọ́ náà láwọn ọ̀dọ́ ọ̀bànà àti àti ìgbà bàbá ìgbà tó àgbà báyìí bàbá bàbá Mohbad ọlọ́ba lè jẹ́ ọmọ sì sẹ́ni lọ́wọ́ nígbà tí mo bẹ̀rẹ̀ ní sanitariya pẹ̀lú sanitariya mo pa mí lọ́rẹ̀ nílé o wà nílẹ̀ wọn àti ìfúrásẹ́ fún ọ̀rẹ́ wọn àti ìgbà sudan lórí ìgbà nílò ẹ bá ti lọ tòká àpò nínú nínú àgbáyé wa tòwọ́ bá ti tọ̀ tó ìjọ kà á mọ̀ á mọ̀ fún ẹ. Number three. Tí ẹ bá ti pọ̀ lọ́wọ́ báyìí.

so zaka náà fi seven hundred ní kankan lókè náà ló ti ló ti yẹ síbẹ̀ ìbámu ọdún àkọ́kọ́ lọ́wọ́kọ́ nínú owó tí a bá lówó nìsín kásìkò zaka ní ìsìn wá nínú ẹ̀ kìí ṣe ijó kìí ṣe ọdún tí zaka tó rẹ̀ pé tá a fi lo zaka mu kí sọ pé ìlú ọ̀dọ̀ zaka owó kápẹ́ nìsín àwọn ọkọ̀ ara ní ìlú kan kàn nígbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkọ̀ tó wá ní ti two hundred ní one fifty ní lọ́sọ̀rọ̀ tí ń tà tọ́lá kó owó ẹ̀ lọ yọ máa jẹ́ bíi one million ọdún tó tó one million and million kò ní yọ̀ọ̀ kankan rẹ̀ ojú wa lọ dé ìdíkọ̀ lọ́jọ́ báyìí o ọkọ̀ ohun tó ń ta owó tí àwọn ti o ti pé lè sọ̀rọ̀ ní one thousand sí one million tí ìyá pọ̀ ọkọ̀ àlòkù nígbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ta òkú lọ ó ti tọ ọkọ̀ nínú. wọ́n bá ti kúrò ní tíyáwá di four billion lọ́dún tí ń bọ̀ so four billion divided by four nípa bá mú jáde kò ní ẹ̀rẹ̀ ìsàlẹ̀ èyí sọ kò ní ẹ̀rẹ̀ ìsàlẹ̀ lọ́kọ̀ tí ó sà tẹ́lẹ̀ ní bàbá àti ní ìlà òde yóò àwọn ẹ̀sìn fẹ́ sọ́ọ̀bù yóò ṣe bí atáyà ní bí a ìgbà ìyàwó yóò ṣe pọ̀ tí ló bá pé òun ní bá àtijọ́ kàkà ní sọ́ọ̀bù tí wọ́n mú ìgbà lókè yóò lè tì í lẹ̀. wọ́n ní kan bá yí pọ̀ bá a ó wọ́n ti wà wọ́n ti wà wọ́n ti dé pẹ̀lú ìlú. wọ́n ní olè bí kò tí ì bẹ̀rẹ̀ kàkà ní. ṣé wọ́n yé lọ? sọ wọ́n jà tó ti tà owó rẹ̀ yóò kó sọ́kọ̀ àwọn èyí tí ò ti tà kájẹ̀ wá àti àtẹ̀lé rárá á tà ní ìbáyìí kristian lokaci ba wata yanzu wani bani nan lokaci nan yanzu wani nan lokaci nan ogo da ba nan lokaci nan ìbálẹ̀ bá ẹ̀kọ́ tí yóò tẹ̀sán lórí ogójì yóò tẹ̀lé ìjọba mú jáde láti ní ìgbéyà ìyẹn ní forty million lọ́wọ́ ní ti lówó ṣé ìyẹn ló fi forty million ọba ẹ̀ forty ní forty ní ló fọwọ́ one million ní ẹ̀ lẹ́sà. Thank you.

tí mi gbọ́ mọ́ dáadáa. Ẹ

ọlọ́run sàlẹ̀ wọn sọ́jà wọn kan bẹ nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ nígbà àwọn ẹni wọ́n gbọ́ ọ̀dẹ́ nìkan wọ́n jẹ́ pé yẹn pàtàkì ló ń lọ ẹ̀dọ́ lọ. títí ẹbí bá ti ń bínú sẹ́ni kàbá yà ọlọ́run ti máa bá yẹn ti. títí ọlọ́run ní mọ́ni ádáálé wà lẹ́yìn àkọ́dé ádáálé tó ń bẹ̀rẹ̀ ẹ bá mú wòlíì ọlọ́run ẹ bá mú lọ́kàn ó yà lọ múra àyàlẹ́ ọlọ́run fẹ́ lọ́jà. wọlé àtàkọ́rọ́ mi lẹ́yìn àwọn bíi ṣe àhábà ìlẹ́yìn àdúgbò sọ̀rọ̀ tó máa ní. ẹ̀dọ́ ò ní gbájúmọ́ náfìlà kọ́nà wọn wá nífẹ̀ẹ́ sí náfìlà ju ọ̀nà ìtọ́pá ti lọ. wà má yàtàkọ́rọ́ mi lẹ́yìn àwọn bíi ṣe hàtà òfin lọ́wọ́. فإذا أحببته كنت سمعه الذي يسمع wa basarahu alladhi yubsiru bihi wa yadahu allati yubtishu biha wala in sa'alani la ujibannahu wala in la ujibannahu nìkan kan bẹ tó pé a kà máa wù wọn níbi ọ̀nàrí a kà máa wù wọn náà lè lè lórí òkúta nìyí olùjẹ́ nke ẹ bá jọ àìyí ọlọ́run ìmọ̀lẹ́ kan ṣe áàlì áàlì èmi ní màmá òní ọlọ́run ti kó òní ọlọ́run ọ̀nà kan wo ìṣẹ̀lẹ̀ pé ọ̀pọ̀ tí ọ̀run náà wà wọlé ọlọ́run ní ẹ̀sìn ìlú ọlọ́run ló ń wà. so ẹ bá wá múra sọ́run ní tó ń ṣàwòrán sílẹ̀ ẹ̀dọ́ òní jẹ́ pé gbogbo tí bá ti ṣe báyìí ó ń darí pé ṣe mi ọlọ́run là á sí ọlọ́run sì máa ń gbòdì láti ìtumọ̀ tí mo yọ nítorí yé mi. ìtumọ̀ náà kó di ojú rẹ̀ nínú ìlú ní pé kò ní rí nǹkan kan àdúgbò náà wà ní. fẹ́ ṣe nǹkan kan àdúgbò náà lọ́wọ́ sí. ọlọ́run tó bá béèrè náà ni ó ti béèrè nígbà yìí. tó bá sàdúrà báyìí lọ́wọ́ bí dáhùn àdúrà ní ìmọ̀ ẹ̀ka náà wọ́n sàbí ìmọ̀ àdì ẹ̀mí ìdára tí ìmọ̀ àdì ẹ̀mí sàbí ìmọ̀ àdì ọ̀pọ̀ sí ẹ̀ka náà léyìí náà ẹ̀ka sàbí ìmọ̀ àdì ọ̀pọ̀ sáàdì ìmọ̀ àdì ọ̀pọ̀ ẹ̀ka náà parọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìṣẹ̀dáadáa ó kà mọ́ ìyá àdéhùn àdéhùn àdéhùn àdéhùn àdéhùn àdéhùn tó wọn ti tó lọ bá kà kọ lórí báyìí lórí báyìí lórí báyìí lórí báyìí lórí báyìí ó ti ní gẹ́lẹ́ ló ti ọpẹ́ láyé ti pọ̀ lójú ó sì ráàyè ẹgbẹ́ náà sọ pé a ètò láti jà ètò láti lọ jà sọmọ kan lọ lẹ́gbẹ́ ní ọlọ́run ni wọn á kà máa wọ̀ níyàn sáà níyàn lásán wọn èèyàn pàtàkì inú ọ̀dọ̀ ọlọ́run orí ọlọ́run àyè ọlọ́run àti ìgbàlè. ó ti yẹ òwú ẹni báwọn ẹni ti rà rẹ̀ sí àdúrà ẹni rẹ̀ ní ọ̀dọ́ wá. ẹ má ti fi ń báyìí tó òdì kejì ní kó irú ẹni yẹn ni pé iṣẹ́ ọwọ́ rẹ̀ kan náà kò ń sábà súnà. bàbá ti pé àwọn ìsìn lọ bẹ́ẹ̀ pé èèyàn ó fi ẹ̀dùn ọ̀jà náà ní kí wọ́n lè lọ́wọ́ pàápàá nínú ìgbàlódé àná ìṣẹ̀lẹ̀ àgbẹ̀lẹ̀ ẹ̀rọ bí ẹ̀jẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ìyàtọ̀ bẹ láàrin wà nínú ìṣẹ̀lẹ̀ náà àti ìṣẹ̀lẹ̀ ìgbà kánà wà lọ́wọ́ ó ń tọ́wá rẹ̀ tí wọ́n lè lórí òfin ìṣẹ́ títí wọn lè lọ lórí ọdún lórí òfin lọ má ti sọ fún òbí ọ̀dọ́ tó fi wo ìtẹ̀láṣẹ ọlọ́run yẹn títẹ̀láṣẹ ọlọ́run àbí ìtẹ́ rẹ̀ sẹ́yìn kí wọn àbí ìkírun àbá mi tó kọ́ olùlọ́wà mi wọn náà ń kó káàkiri lóko mi kọ́ nínú iná òjò láti fi owó lé ọlọ́run ó ti tó fi wà bàbá kọ́má náà ṣé títẹ̀láṣẹ ọlọ́run àbí ẹbí títẹ̀láṣẹ ọlọ́run sáṣẹ ẹbí rẹ̀ ẹ̀ bá ń bẹ̀ ní ẹ̀ tuntun rẹ̀ àwọn àwòrán lóríṣiríṣi gbà yìí. يجب التجاري الذي يزيد ما أخطأ ṣé kásìlẹ̀ yọ̀rọ̀ ń gbọ́ sí ọ̀rọ̀ mi to be. What máa rí rìpọ́ máa rí rí máa rí kiri yẹn. èyí máa online ẹ lè mọ ẹ lè mọ fọ́lọ̀ yẹn bá ní ká sọ fún pé wọ́n ṣe mọ́ṣá aláàlá fún wa àwọn òṣìṣẹ́ sáwà náà lè ṣe fúnra wa ni. ẹni ọ̀bà wí sí sáwà. láyé ọ̀sán tí ọ̀bá já tó àwọn yàrá mi ìgbọ́n dá aláàlá fún ọ̀rẹ́ rẹ̀ náà 五点半。我我啊，我我今天我买一个。

àti kókó fún bí èèyàn mẹ́wàá rúra ara àwọn ọmọ ìṣe bẹ́ẹ̀ èwo ló lóore jù. ìbéèrè yìí bẹ̀rẹ̀ sí ní ọjà ni sẹ́ni kò sí ìjọba ìsìlámù sẹ́ni kò sí ìjọba ìsìlámù wà ẹ̀dùn máa máa tó ṣẹlẹ̀ àbúrò ọ̀sẹ̀ tí ó fi táwọn aláṣẹ rẹ̀ kàn ìlú àkọ́wọ́ jẹ́ ìlú àwọn náà láti lọ ṣẹlẹ̀ àbúrò torí olówó ti mà pé ojúṣe òní fún ọ̀rẹ́ ìzàká kì í owó nìkan ẹran ọ̀sìn ayọ̀ zàká màá lè ìgbàgbọ́ ní ìṣòro nìkan kan ayọ̀ zàká rẹ̀ níta àgbẹ̀ ayọ̀ zàká rẹ̀ òwò táǹtì ayọ̀ zàká rẹ̀ zàká pọ̀ nínú máa ń lọ. lọ́dọ̀ bí àwùjọ tí ò wá sí aláwùjọ àwọn náà ń gbé àwọn kan tí wọ́n dìde láwọn àsìkò kan pé ó ń sàbójútó rẹ̀ tí ìwà ti arí bàmù òrò tí wọ́n fẹ́ yọ zaka wọ́n á dájú fẹ́ nìkan wọ́n ti yàtọ̀ sẹ́kùn kan so àtúbà sí nínú náà unless wọ́n ní owó yẹn bá ti lé owó bí ẹgbẹ́ nìkan lè fi ṣòro nǹkan gbé fẹ́ lọ́bẹ̀ẹ́lẹ́yìn ọ̀nà sàrẹ̀ òjijì àtúbà lè fi ṣòro sẹ́ráyà owó tá a máa ń wò owó wẹ̀ lọ́dọ̀ àwọn kan táwọn àwọn òkèké èso ni mo ṣe owó tó àlejò ìjàmbá kan ní ẹgbẹ̀rún mẹ́ta ní àìsẹ̀ ní àkàtì ìgbà ó ti dábà ní ẹgbẹ̀rún náà tó bẹ̀rẹ̀ ìjàmbá tẹ̀lé ìgbà bẹ́ẹ̀ ní ẹgbẹ̀rún ìjàmbá náà ti ìjàmbá tẹ̀lé owó yẹn was just six thousand naira. Uno para el ser de hombre. Pero lo han limitado. Porque no han quitado dinero. Ojú lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ pàtàkì kì í ṣe àyẹ̀wò àyè níta. Thank you. níbi ọdún mi jẹ́ tàbẹ́lì mo pé ó yẹ ló ti ní báyìí ni ẹnìkan ó ní fóònù èyí fún ọkùnrin ìgbà wọn mẹ́ta bẹ́ẹ̀ ní sọ bẹ́ẹ̀ ètò wa pẹ̀lú máa ń wà nínú ìpìlẹ̀ wọn wò náà fún wọn wọn láti ní owó èso tó lọ sí náà wọn ni wọn ní lọ́jọ́ kan náà látàrí ní owó yẹn jẹ wọn á pe àwọn kan mára àwọn ọdọ dáná lọ́dọ̀ àwọn kan ní máa ń ta ọmọ báyìí ọ̀lẹ́ òní ti wọ́n. ẹ Ramadan bá lọ ìṣesí yẹn máa máa ń pati. èsì tí a dè lálẹ́ tí wọ́n ti sílẹ̀ wá. mo wá ní àwọn olówó wa náà ìkà tí wọ́n jẹ́ wípé tí n bá fẹ́ lè ní olówó lòun ló dára wa ẹni tó ń ṣe wọ́n wọ́n kà fẹ́ lórí net wọ́n barista ló post mi ní ètò net ó mọ Dangote dáadáa ó dẹ̀ ṣe gbogbo analysis gbogbo asset pátápátá ìgbà tó padà ṣe é ó rí pé three point five trillion naira ní sàkà tó yẹ kí Dangote yọ. mo wá wò báyìí pé kí la fẹ́ mú lọ sọ̀rọ̀ tí mùsùlùmí lè dìbò rẹpẹtẹ tí yà jẹ tó bá jẹ pé. sẹ́rọ̀ àtàbàtì lówó lórí ọmọ ń ọmọ ń bára wọn mu. ó wá ń kà mí lára pé àwọn olùwà ṣé wọn ṣẹlẹ̀ jẹ náà yóò wọn ni àbí wọn ṣe yàkàdé lẹ́nu jẹ lórí ìkàdé yà lù pé ṣó ló wà lóko ṣó ló wà tó wà dání ara kìí ta fún wọn dẹ̀ fún náà nìyẹn pé ṣó ló wà lóko kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ lu ṣẹ̀rí àdínlóòtọ́ àrẹ̀ tí ọmọ gba five million zaka two point five million tí wọ́n dàgbé fún tí ó jẹ sábà ìgbà tí àwọn ṣe bẹ́ẹ̀ ẹ wá wo àwọn oníwó náà ni tó máa ń dùn mí gan nù. ẹ bá tó wọ náà kò ní yọpẹ. ó ṣàánú wa ṣe gbogbo ẹgbẹ́ ìjàkálá láti kẹjọ pé pé máa ààrẹ tàṣí náà nítorí ìgbà ẹ mẹ́nu bá yí pé bí àjò obìnrin jẹ́ pé wọ́n ṣe jẹ́ sílá abẹ́ fún ọkùnrin dáná lọ́wọ́. ààrẹ ààrẹ tàṣí náà ọjọ́ mọ́ra ọ̀dọ́ náà. ọjọ́ mọ́ra ọ̀dọ́ náà. nígbà tí ẹ̀ka ẹ̀kọ́ kan. náà ni. wà á sílẹ̀ sọ ẹni wá rántí ṣé ẹni yẹn ibi tí yóò padà sí ibẹ̀ àbí yóò pa lọ́kà tiẹ̀ yóò parẹ́ tó ibi tó ń parí pé ṣé láti bí abẹ́rẹ́ láti ní sìn lọ́kà kan ní ṣòwò ìdílé ìlú ọ̀gá kan pé olùkọ́ lẹ́nu wà bẹ́ẹ̀ ó wá mú kan ṣò ṣé yóò padà wá sí ẹ̀yìn àbí yóò pa ẹ̀rẹ́. ìpalẹ̀ ìdáàbò mi bọ́ọ̀lù ṣe sẹ́yìn ṣe. ìdáàbò pé bá a sì ṣe forúkalẹ̀ ọ̀gbìn bí àdúgbò àdúgbò níbi ọ̀rọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ ni ti náà fìlà náà. ní tọ́ba tí omi rẹ̀ fìlà náà nígbà bá tú àwọn ọ̀rọ̀ yẹn tí a bá ti wò náà tí a ń wọ́n wò tí òkú ló ti wọn tó yóò ti wà lẹ́nu. ọlọ́run wà bẹ́ẹ̀ rẹ̀ pé sẹ́wọ̀n mi ṣe náfìlà ni wọ́n mi ṣe ẹ́ ẹ máa gbé náfìlà náà sí pọ̀ náà ìwọ́n ìwà wà nìyẹn náà ètí kí bálabàlá wọn ò gbé o ṣùgbọ́n yóò ṣe ṣe àtúnṣe níbi ọ̀nà náfìlà níbi ọ̀nà ọ̀rẹ́ yẹn bẹ́ẹ̀ náà ni yóò ṣe gbọ́dọ̀ sí ìdíkànnì àtúnṣe níbi náfìlà ìlú ẹ̀rẹ́ kejì wọ́n ti yàrá kí ọ̀nà ó ọyẹ kó gbóni òkè ìdí ọrùn kó tí ṣe orígun ká ń lo orígun yẹn ọwọ agbóni òkè ìjẹlọba lọlẹ ó wá ti forí kalẹ̀ kan lọ́wọ́ arántí nínú ẹ̀ náà wọ́n ṣe yóò padà sókè yóò ná tọ̀ rẹ̀ ti yẹ kó ná tọ̀ ọ́ tó dé yóò ṣe wà padà sí orí kalẹ̀ òfé bọ́lá kẹlẹ́ èkejì ló ti rántí rákà lákòókò mi kà ń sùn rákẹ́lẹ́ kejì ni ó wà nípò rẹ̀ tó bá parí rẹ̀ tó bá sálámà yóò wá sí oríkàlẹ̀ ìtàn lẹ́yìn tó bá sálámà láàbí ní oṣù tó ń bẹ̀. lórí ẹ. so ìbàdàn ẹ̀ sọ́lẹ̀ kan lórí ìtàkà pé oríṣiríṣi òwò ìtàkà lè wọ̀ bí ẹran bí oríṣiríṣi òwò là so àwa rí ẹnìkan tó yẹ pé wọ́n ń ta mọ́tò ó tún ti ìkọ́ ìsọ̀pọ̀ náà ṣé ìkọ̀ọ̀kan ìtàkà ọ̀ máa wọ àwọn nǹkan tí ń sìn ẹsẹ níbi owó rẹ ti ń ṣe tó wo bí owó orí ti lè wù tá a wọ zàká lónìí yóò zàká tiẹ̀ lọ́tọ̀. àwọn ẹ̀rọ rẹ̀ tí wọ́n sìn ní ṣe gbára ní zàká wọ̀ ó ní ìlòdì wọn tí ó tòjú dà kọ́tọ̀ wọ̀. látọ̀jú rẹ̀ bá nínú ọdún ní twenty twenty five zàká ò twenty nine zàká tó káàtì wáyé tẹ̀lé tàbí tẹ̀lé èké màálù ọlọ́dún kan lórí akọ àbábo oníyọ̀gbẹ́ ẹ wò lẹ́nu ló ṣe pọ̀tọ̀ yọ lẹ́nu pàtì báyìí tó bí àwọn ewúrẹ́ àbùkàn kan kan ní bá ń sìn zaka ò tí ò tí ò tí ò pọ̀tì tó bá ní fífi náà ẹ̀yọ̀kan náà pọ̀tì ẹ̀yọ̀kan ní ọ̀yọ́ sixty seventy eighty ninety one bed, one bed, one bed. One twenty one ni kilo mi. Mo bá pété hundred abọ́ olórí ọgọ́rùn-ún kọ̀ọ̀kan ẹran kọ̀ọ̀kan. Ẹlẹ́ni rà fún mi náà. Ní àbá tí àbá dé mẹ́rin ó ti wọ̀ tó bá fi ní márùn tó bá ní márùn kì í ṣe àwọn ọmọdé ọ̀wà yẹn sàkà ilé wúrẹ́ ìyá mi ìyá mi nígbà tí ètò mẹ́sàn-án ìjọ mi nìyẹn tó bá tó tó 这个房子，你比较满意。我外头的租金快，你又住一个，那我们那那多钱，你听我讲。在在没在上班里面，我在上班，我我老板里面，上班的嘛，我。 we we're